kí má wò ó ràn bí yín ni tí ó yà ló ń yà òun. bí mo sì fẹ́ sọ̀rọ̀ tó yẹ yorùbá nàbì ni. sọ̀lú aláìhìn wa sálímọ̀ tàṣílímọ̀. ó dojú tì wá. àwa débi gbogbo ntọ́ ọkọ náà la rí i. ẹlòmíì ò dídalẹ̀ ilé ìlú gogoro ni ó sùn fámìlì ó máa gba ẹkún sọ pé tó ẹ sámọ̀jì ó kó wálé kó forí ibu rẹ̀ mọ́ ìdálẹ̀ àṣírí tó bá wálé yóò bà wá ló kọjẹ́ kó fẹ̀sí pamọ́ ìdálẹ̀ bò mí láṣírí. Naam. Sallu alayhi. Nílùú tí ìrẹ́gbẹ̀ ti gba nọmba one lọ ti láṣeyọrí tí ẹ bá fẹ́ di ànùmọ́dàrò èkó ni kó máa bọ̀ bíi síbi eníke èmi ò rí orí bútọ̀ lè pàtẹ́ tọ̀ lè rí ní ọ̀rẹ́ àbẹ́pọ̀ èkó ìkọ́ni ni ibẹ̀ ni wọ́n ti wá serious ẹ̀ pa kíní ìkòsí problem ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ nù. sọlọ àlẹyìn wasallimọ tasilima. mọ́ṣáláṣí tí à ń gba owó sí èmi náà fẹ́ dá sí pẹ̀lú fifty thousand naira. Allahu Akbar. Sallu alayhi wa sallimu taslima. Sallu alayhi wa sallimu taslima. Bí n bá kọ fún ọ, òun ṣeun mọ́ṣáláṣí ni ìran bàbá wa máa kọ́ ọ̀dójútì á àwọn àbúrò rẹ̀ náà nù. sọlọ àlàyé. yẹ lálùbáríkà. wàsálìmọ̀ tàṣílímọ̀. tó bá sẹni tó dára ń dalẹ̀ ń tàbí bẹ́ẹ̀lì ẹ̀ jù báyìí lọ a ti mọ̀ pé gómìnà àmọ̀ mínísítà gbogbo ọ̀tá àmọ̀ rí ẹ̀ pé lórí tó dójú ti ni èyí mo kún bàbá ẹni bá kún bẹ́ẹ̀ ni máa ṣe bẹ́ẹ̀ tá a sì tó ṣe á kà á jùlọ. صلوا عليه وسلموا تسليما ẹni bá yòǹbá ànábì ò ní ṣòfò. ọ̀dẹ̀ ọ̀là rọ̀bùkà. ẹ yòǹbó rẹ pẹ̀ kárakára. fílì kìtà ábì mo bá yìí náà ìwọ yóò bá nábì ọwọ́ káwọ́ ti ibi àkú apá náwó rẹ dáadáa ni. sọlú aláyé wasalimọ tàṣílímà. Imam Abdulrasheed ọ̀sìn jẹ́ ìrànwọ́ ṣòfò gbogbo tí yẹn bá dálẹ̀ tí ò bá ṣe dáadáa kò ní wu ọmọ rẹ ṣe. ọmọ rẹ ò lè pa àwọn òní sáà báyìí tó rọ títí kékeré láàmì laka. ọ sínú àfa àti nfọtí ló ṣe ti ń sùn sáàrin títì. náà. صلوا عليه وسلموا ẹ jẹ́ mọ́ ọ̀rẹ́ tó wà lọ́ọ̀kan o. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. صلوا عليه وسلموا. ẹ̀yin olóyè bẹ́ẹ̀ ti ń jáde ní pé bàbá tó gbà mí lálejò ní èèyàn lè bọ́ kí wọ́n bí mi àwọn ìyá ìtọ́jú mo jẹ́ ń jẹ wọn fá ló jẹ́ mẹ́rìtì oyè tó bá dáa fún ni tẹ́ oyè lèyàn jẹ ẹ tó bá dáa fún tí ò bá joyè ó kọrò ní pẹ́ sí ìparẹ́ láyè wọ́n náà wá joyè ọ̀yẹ̀ yí ẹjọ́ kù rẹ̀ tó bá pè ìwọ tó wáyé wá sórí ire oúnjẹ olóúnjẹ lọmọ ẹ jẹ ìwọ gbóúnjẹ fara àdúgbò jẹ àbí kọ́ máa lé àmàlà pọ̀ àti ẹ̀bà kọ́ máa dọ̀bẹ̀ pọ̀ ìwọ ṣe dáadáa rí tiẹ̀ gbàtọ ọmọ yìí ṣe ń tèlùbọ. kò dáa kéèyàn má ṣègbà láyé tí ò bá ṣègbà tó fi kú ìgbà onírántí rẹ̀. ẹ̀yin ń ṣègbànú. ẹ̀ ń ṣègbànú tẹ ẹ bá dàgbà dàgbà tẹ ẹ dàgbà tẹ ẹ lọ wá ń tọ ẹ ìyá àdínì lọ lónìí bàbá àsúnà lọ lónìí bàbá kíní kan ni wọn àtàchì mọ ọkọ yìí níyì lọ́dọ̀ Ọlọ́run ẹ tó bá jẹ́ súnà rẹ dọjọ́ ọkú tí wọn ò fòye ńlá kan kún kò pé nínú ayé ó kọ̀ rẹ̀ ò yí padà ah, ah, ah. tó fi wọlé. ntọ́ tí o fi màámi joyè àwọn tó fi wọ́n jẹ oyè owó tí ẹ pa nàìjíríà ẹ fi màámi joyè ẹ má béèrè iye tí ẹ bá nídìí. àbíjẹ́ tí ìyàwó mi jẹ́ musharrafa ní baba salati nílọrin ìyàwó mi ni musharrafa tó dín ní salati. inna salata ala nabi dawa ojoojúmọ́ ni ó ń fún ọ ní káàdì lọ́n sọ́ọ́nù ọ ní lórí paláyé nù gbogbo ẹ̀dá tí ò bá ti hàn níbi tọ́lọ́hún ejò rẹ kọjá lórí àpáta ni. Allahu Akbar ọkọ rẹ yóò kú kíákíá ni. ọlọ́run kí ọ̀wá lórí panú ẹ̀sìn. ọ̀wá lórí panú ẹ̀sìn kò sí nǹkan ẹ̀sìn tí ẹ pè ọ́ sí rí àbí kọ́ máa jókòó máa má sọ ọjọ́ òbí ká ìwọ tó máa sọ ọjọ́ òbí bò láyé rẹ̀ dà tó nu ayé. aṣọ ẹbí aṣọ ọ̀rẹ́ ọ̀la aṣọ ọjọ́ òbí ànábì. àfọ̀sọ̀ òde ògógóró fẹ́lẹ́múlágbè. وقل رجلا إني أتوا بعده ọ̀rọ̀ mi ò ní jágùn dámilò. yàkúlù ọ̀nà mara wàhálàlẹ̀ asar. a dúpẹ́ fún ọlọ́run. alhamdulilah. ìwọ tó o bá bọ́ lọ́run sàdìgbọ̀n dúpẹ́ fún ọlọ́run jákè dáadáa. wọ́n kọ́ ń rọ̀jò lọ́wọ́ ẹni àtàwọn bàdàn an yà nabi muhammad. sallallahu alayhi wa sallam. adúgbò fún àtúbíà tí a jọ bí mi àti Abdul Rasheed al-imam wọ́n jọ bí a ni wọ́n jọ bí a àwọn àtẹ̀lé wa nu. yaquluna marra. wọ́n jọ bí a orí àwọn òbí wa ò burú tí n bá délé mo lè pé mo rí ọ torí n bọ nínú orí ibú mo lè pé mo rí ọ. وهذا الأثر يقولون من رأى وهذا الأثر olúwa tó wà níbí lárúbáwá jẹ́ ẹni tí ó kú láyé tó nípa rẹ̀ ò ní kú o tóra lọ́njọ́ kan àmọ́ kò yẹ kó nípa owó lọ ilé kí o tó kọ́ ni mọ́ṣáláṣí rẹ̀ ni àṣàlátù rẹ̀ ni gbogbo àfàwà ni wọ́n ti lọ orípa wọn ni ò lọ.

owó sòsò ló ń fẹ́ jẹ pọ̀nmọ́ mú kí ni ń bọ̀ kọ̀tọ̀ lára ẹni tí ò láṣeyọrí ta ni ń bọ̀ kọ̀tọ̀ irú rẹ lọ ń jẹjẹ kú jẹ bó lọ wí ọmọ mi. wọ́n kọ́ ń rọ̀jò lẹ́hùn-ún ẹni àtàwọn bá ẹ̀dá hàn ẹni bẹ yóò bá ẹni bí òní sọfọ. ẹ yóò bá ẹni bí dáadáa. ẹ yóò bá ẹni bí dáadáa. yàkúlù náà máa wà á dálẹ̀ àtàrà ẹ̀yin náà ń kọ́ ẹ̀sìn yorùbá nàbí. yàkúlù dàmàrà wàhálàlẹ̀ àṣàr. orí pa ṣe pàtàkì. orí pa ṣe pàtàkì. bẹ́ẹ̀ yóò bá ṣe dáadáa al-ihsanu fil waqti ṣe dáadáa lásìkò tí ó yẹ ọ́ tètè sí nǹkan dáadáa lásìkò ah, ah. bó o lọ wí. وكن رجلا إن أتاه بعده. téèyàn bá débi ń tọ́ ọkọ yìí tó bá ní kí lọ wá ṣe láyé kò ní bíbí ni kò wáyé wá sórí ire ni. láàrin lọ ti dára báyìí ọ̀ọ́ni dáràn. Sibẹ́lẹ̀ fẹ́ràn rẹ̀ ni. Yàkúlù nà máa ń ra. Sibẹ́lẹ̀ fẹ́ràn rẹ̀. Wàhálà ni àtàr. Mo kẹ́yìn tẹ́ ń tọ́jú mi nílẹ̀. Torí ẹ̀ tí ẹ̀ bá ń tọ́ jòkójòkó àfà jòkó àfà. Bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀, háwọn ará sí díẹ̀díẹ̀ torí ọ̀rọ̀ máa ń sá lọ. Ẹ lálùbáríkẹ̀ jòkó. Báwo. وكن رجلا إن أتوا بعده. Èyí tí ń bá mi tọ́jú ìran mi ni. Bẹ́ẹ̀ni, ìran wa rèé. Ń wá fi ń joyè, oyè tọ́lọ̀ ti fi ń jẹ. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lò dọ̀jọ́ alẹ́. Àmín. يقولون ما وهذا الأثر mo kí àwọn ìmáàmù mo kí mọ́mọ́ adéọ́pìk ìmáàmù lọ́rin náà ní ṣéèhù. ṣéèhù. Ah, okùn méjì. ṣéèhù. òkè ọ̀kan. ṣéèhù. ṣé kúrò bàbá dami wọ́n kún lọ́jọ́ lẹ́hùn ẹni àtọ̀ bá dà ọ́. jẹ̀mọ́ kí la fẹ́ sọ lónìí kí n máa lọ wá sí ìwòlọ́pọ̀ ọ̀gbọ́rí gbogbo náà lọ gbọ́ ọ ìlò náà ni ìwọ kò lọ́rọ̀ sí ìwọ lọ lórí nu wá ó wà lórí fóònù ó wà nú ọkọ̀ síbẹ̀ tó ti bẹ́ẹ̀ náà àgbẹ̀rùgbèrí yín pọ̀ sí ni ẹ̀ jẹ́ sàwọn àfa àdálárò ìyàwó wí sí a okùn bá ṣe pàdé ọlọ́run. يقولون من رأى وهذا لأثر وكن رجلا إن أتوا بعده يقولون مرة وهذا الأثر يقولون مرة وهذا الأثر salatu fi ń sin ọlọ́run. ọlọ́run fún rẹ̀ ga máa pọ́n alẹ́. mẹ́ta náà ni kí n wala kọ́ni karamna bani adama mo fẹ́ kó fáyà bó ló yọ màmí fangba náà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim walaqad. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ṣọkùnrin tí mo wọ́n lẹ́kẹ̀kọ́ ni. bọ́ọ̀lù wí. ولقد كرمنا بني آدم. ọ̀sán fẹ́ kí n máa pọ̀ ọmọ wọn ọ̀dì mo ní kò rán ọ sí mi. وحملناهم في البر والبحر. mo fẹ́ kó jòkó ah, ẹ wọ ọ̀nà ọmọkùnrin kó jòkó tí ò bá mutí o. ẹ jẹ́ kí àwọn tí mo kó lọ kankan lọ bá sọ̀rọ̀ tí ò bá gbọ́. torí irú wọn la fi ń kó nǹkan káàkiri. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ọlọ́lá ọlọ́ǹkan fúnra wa ní Allahu Akbar. Allahu Akbar. ẹ̀kọ́ tún síbi ìwọ́ tó ìpọ́n èèyàn lé ọlọ́run níbà ní ádámà àwọn ọlọ́ǹkan fún wa akàrámà wọn. ẹni bíi kíni ẹ̀dá mi ló bìláàkìlì ọlọ́run fọ́ mi ìyẹn ńlá ká ẹ̀ oníkàwọ́ bẹ̀rẹ̀ sùn ká gbélé náà káà máa họ jẹ̀bi ẹran káà máa jẹ̀sùn tútù ká sì ráìsì ká tó jẹ ká dùbúlẹ̀ ká tó sùn ká má sùn lórí ìnàdó ká wó bàbá a ni ọmọ èèyàn ní ìran ọmọ ní wẹ̀ ọlọ́la fún ọlọ́pọlọ ọpọlọ tí wọ́n fi rí ayé ṣe. wàhámálí náà hùn fìlíbárì wà báhárì wàrọ̀sàkùn náà hùn mìíràn tó yìí rà. ọlọ́run mo ṣe wọ́n ní àlùbáríkà wọ́n rìn lórí omi wọ́n rìn lórí atẹ́gùn wọ́n rìn nínú odò. mo wá fún ọ ní ìjì àtìmú tó mọ́ gbogbo èso mọ́nú wọn máa jẹ́ mo tún wá sin adábà lóúnjẹ wọn ẹ pa ehoro jẹ ẹ̀yin ẹ pa ẹmọ jẹ ẹ pa ẹja jẹ àwọn ẹ̀dá tèmi náà dá tó ṣe pé ẹ̀dá ni mo wá ṣe wọ́n lóúnjẹ fún bani Ádámù. wà á fa tọ́línà hùm aláàkàfírí mímani kọ́lákìnà tàfùdì. ọlọ́run tèmi ọlọ́run dápọ̀ àwa gbọ́lá fọ́ọ̀mù èèyàn lórí gbogbo ohun tá a dá bọ́ọ̀lù jẹ̀lẹ́ ṣe burú tóun ìránṣẹ́ wa ni ọmọ èèyàn ní òpè lọ jòkó yóò sì lọ jòkó ọ̀ràn ogi ọ̀ràn omi ọmọ èèyàn ó dé mọ́lẹ̀ tí ó sì ní kú mẹ́rin jáde kìí àmọ́ tẹ́ ẹ bá gbà bẹ́ẹ̀ bá jẹ̀lẹ́ ló ṣe tóun ẹrú ànábì Sùlẹ́mọ́nà nàní èèyàn sì lànà bí Sùlẹ́mọ́nà. وفضلناهم على كثير mímẹ́ni kọ̀lákínà. láti ẹ̀dúgbẹ́ bọ́lọ̀ ń ṣe ọ́ léèyàn. àfọ̀dé la. kí ló tẹ̀ ẹ̀dúgbẹ́ bọ́lọ̀ ń ṣe ọ́ léèyàn. wà á náà hùn aláàkàfírí mímẹ́ni kọ̀lákínà. sẹ́rífù dín mo tún wá sí ọlá fọmọ èèyàn pẹ̀lú súrà tó dáa ká múra ká ṣe eré bá dìtẹ̀ ló bá yọ ahọ́ ní sèé kò sí ẹni tí ó dùn àbí ẹ gbọ́dọ̀ ṣe wá dá ọmọ èèyàn á gẹ̀fìlà á wọ agbádá á lọ sọ ó fún wa ní àwòrán tó dáa àwòrán ọmọ èèyàn ló dáa jù kódà tí bá ní màláìka ẹ̀ lé dúró. Ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí léèyàn. alhamdulilah. wàlmẹ́ẹ̀lù ìran èèyàn ní lówó àkọ́lé ọmọ èèyàn ni pé owó kó máa ṣẹrú àwọn màdàbí àdámà. Ọlọ́run ó fowó ṣàpọ́nlé wa àwa là ń kọ́ létà nǹkan létà nsọ́nú ẹ̀ àwọn ẹ̀dá kan ń sùn ta ẹ̀dá kan ń sọ́nú igi ẹ̀dá kan ń sún orí omi àwa lọ́lọ́run ní ẹ máa lówó ẹ máa fi ṣe tó dáa. ṣe tó dáa. وفضلناهم على كثير ممن خلقنا النظرات والتعييد ìrìn èèyàn lọ́lọ́run ràn sí àwọn lọ́lọ́run kún lọ́wọ́ èèyàn èèyàn ìdí èèyàn rẹ lọ́ọ́ fi ń ṣòfò báyìí àwọn atọ́lọ́ ń pálé jẹ́mọ́ ẹ̀ níbi kíni ọmọ tí yóò wá fẹ̀ dílẹ̀ ń títì ọbàjẹ́ èèyàn jẹ́ ọ̀jáde lọ́mọlúàbí ọwọlé ní wèrè. ọ̀jáde lọ́mọlúàbí àwa pẹ̀lú wíbarò bíi wèrè aṣọ tó tí a fìtì rẹ ọwọ́ á bì sí i jẹ́ ọ sínú sí ọlọ́run tó yin ọlọ́run. asọ́mìyàn tí wọ́n ṣe bí wèrè asọ́fẹ́ bá sí ọlọ́run jẹ ni ìwọ gẹ́gẹ́ tó lálùbáríkà ọ bá sí ọlọ́run jẹ lára rẹ. wẹ́fà tọ́lí náà. dákẹ́ ìwọ tó wà ń bí tó wọ síkẹ́ẹ̀tì rẹ̀ bá robo tó ń sídìílẹ̀ níbí ìjẹ́ èèyàn rẹ̀ ń bí ọlọ́run nínú. Allah ẹ̀yin tó lọ́n fún ni tó ní àtìlẹ̀kùn wẹ́rí ká tó ṣe é ká tó fa àyàyàwó wa ká tilẹ̀kùn mọ́ rí ká tó rí tẹ̀lé ká tilẹ̀kùn mọ́ rí ẹ wá ń gbé síta free of charge ẹ̀yin tí wèrè wúlò jùlọ yìí ẹ̀yin pẹ́ńtẹ́ yẹ mu ọ̀fẹ́ nìrẹsì. bí ibà ti gbọ́ lọ ní sùúrù àti ká máa kájú ẹ̀ka ti fẹ́ bójú àgbo yìí jẹ́ wọn ò gbọ́dọ̀ mú nǹkan nílẹ̀ lẹ̀ gbogbo tọ́lọ̀ fi dá wọn wò bí ẹranko ilaha illallah. kí wàá ṣe ọmọ ìyá lọ kí náà bẹ́ẹ̀ fi yá ṣe. wá fàtálì náà hùn. ẹ̀yin obìnrin ẹni náà ọlọ́run ló ń sin ọlá fún yín pé kẹ́ múra kẹ́ bo òhò yín kẹ́ má jọ wèrè ẹ̀yin abilékọ náà ń la aṣọ lójú ìdí ta ni fẹ́ ru yín ọkọ wo ni ń fẹ́ yín ìdí tí ọkọ rẹ tilẹ̀kùn mọ́rí sí tó paná kó tó súnmọ́ ọwọ́ àfẹ́ ta lọ́sàn-án gan wọ́n tí ó kún un mú ọ láàrò kọ́ lọ gba oògùn rẹ tó kù. ẹ̀yin ọkùnrin náà ẹ̀ ní discipline ìyàwó rẹ wà láàrin èèyàn ó sì tálẹ̀ bíi tọ̀ kẹ́rẹ́ ọmọ sọ pé pátá náà èsì ọ kí wàá ní tilẹ̀kùn mọ́rí fún ọ̀fẹ́ nìrẹsì. وفضلناهم على agbésẹ̀rí ẹ̀ka ọ̀rọ̀ mi ń jó ni ẹ̀bẹ̀ mo bẹ̀ kẹ́yìn ọkùnrin ń kọ ìyàwó rẹ̀ lójijì kò wá rẹ́jọ́ rò wọ́n bí kò rojọ́ ah, mo lọ sí ilé kọ́ ọ̀rẹ́ ẹ̀sùn kà sí lọ́rùn ó ní imam ẹ̀sùn tí mo kà sí lọ́rùn kò lè dìfẹ́ǹdì ẹ̀ ó ní òun àtọ̀rẹ́ òun bọ̀ látòde ah, ìyàwó òun níwájú ìta ó wá fa skẹ́ẹ̀tì má yà lásán kò wọ pa àṣẹ pé ọ̀rẹ́ òun ti rí àyà rẹ̀ tí ń fún ọmọ lóúnjẹ òun ò ní súnmọ́ mọ́tò òun fi kú ọ̀rẹ́ òun bá ń rí àyà rẹ̀ àyà labalábá bí àyà ẹlẹ́dẹ̀ ẹranko obìnrin ẹ wọlé ní ten display ẹ̀yin ọmọge tẹ wọ́n bí tẹ̀ tí ì lọ́kọ tẹ̀ ń sara yìí kírìkún tẹ lẹ́wà ẹ̀ tí ì ta ló fẹ́ yín ẹ̀ tí ì ríbi jókòó. ẹ̀yin tí a ti gbójú ya yín lọ yìí. Ah. ikán ti jẹgi láti inú ẹ̀ ń wo igi níta ni kó wó lójijì ọmọ tí yàrá bí mẹ́rin tó ń sẹ́yìn lórí mẹ́wàá sí òtítù yá rẹ lọ ìnira tó wà ń bí oyún ṣiṣẹ́ náà ló wà bí kéèyàn ó mọ̀ òun ti bí mẹ́wàá bí ojoojúmọ́ ní ti dìbò pé omi gbóná ọkọ̀ wà fẹ́ yóò wá ní just wedded kò sẹ́rù ní ṣọ́ọ̀bù mọ́ o ti kó gbogbo ààrẹ lọ. ṣé aṣọ yòókù àbí asinmi ẹnu wa. wọ́n fàtọ́lì náà ó mọ̀ ẹ́dá kàfíìrì mímọ́nà kọ́lákínà tàfọ́díìlà. àwọn èèyàn sì yóò bá nàbí dáadáa. ẹlẹ́ẹ̀kejì takirimu ni ìnsáàni lè nọ́ọ̀sì yìí ó yẹ kọ́ mi èèyàn lè pọ́nrẹ̀ lé lára wọn lẹkọọ ní kàrọmù náà bani adamu. ẹ̀yin àfa mi ẹni bò láti para wa lé ah, ẹ sì bí mi ìyá àdínì bò láti bàbá àdínì ìpara wa lé àkọ́kọ́ bẹ́ẹ̀ ni alihayau ẹ̀dá gbọ́dọ̀ nítìjú pé èmi àáfàá ni kí wọ́n bá nílé ọtí ó tàbùkù mi kò yẹ kí n máa na ìyàwó mi kí n máa lé ká. Eh ọwọ́ fi lé obìnrin títì àbátọ́kadà yé ọ níta obìnrin wa ní ẹjẹ́ lọ gbé o kú bẹ́ẹ̀ sótán o fagbádá kọ́ géètì ẹni tí a ti ń bẹ̀ tẹ́lẹ̀ wa ní ẹ wá gbé mi ta ni ó gbé ọ orí rẹ ti burú ní ọṣubú sí. wọ́n fà tọ́lí náà hùm aláàkàfẹ́. bàbá ìmọ̀ ó yẹ kéèyàn lè tijú ara ẹ̀ ẹ̀ síbí ẹ̀yin ọkùnrin tí ẹ wà ń bí tí a máa ka ara nù sasùn ẹ̀ nítìjú ni ìyàwó wa ní àti dáná tẹ yà bá mi ràn ó lè ń bọ̀ mú ó bá tiẹ̀ jẹ́ ni ìwọ lọ wá ń tọ́bẹ̀ fúnra rẹ sojú àlejò ni wọ́n mẹ́rin bẹ́ẹ̀ tí mú ẹ wá mú bàbá òsì kó máa ya bá wọn kó máa ya bọ́kùnrin lálàsí ọkùnrin tíyàwó rẹ ń bọ́ tí ń jójó yà pàlàṣẹ kí sáṣà ìsáyé ijó òsì lọ ń jóun kéèyàn lọ máa pa mìtà kó lọ máa lagi nínú gbó kó máa fi sọkọlọ ìdẹ̀ ó yá tiwọ́ tó ń wọ aṣọ lọ aṣọ gidi síyàwó rẹ̀ ra sọ́ọ̀bù ọlọ́run yèrèpè lọ́wọ́ ohun tó mọ̀. oníṣòro ìṣòro wo náà ni oníwà láì alájọ òjè níṣòro yóò ti rẹjà wálé látọjà ẹja tá lè rà fún wọ́n ti yanjú rẹ kó tó dé lálẹ́ ọ̀rẹ́ tí òjò súnmọ́ mọ́ ó ti pàdé àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù àwọn tí ọmọ gíìlà wọ́n ti bàláfíà rẹ̀ jẹ́ ìwọ kàn ń jẹ búrẹ́dì gbogbo àpárí rẹ dáradára o owó òdí ìyàwó rẹ lọ ń jẹun. ìran ọkùnrin máa nítìjú ni láti ka owó ọbẹ̀ sílẹ̀ láti tọ́ ọmọ ní skul láti ṣe fọmọsẹ́nu ṣe kára fún ọkùnrin gbọ́dọ̀ lè tijú ẹ̀ láti ṣe é responsibility inú ilé tóbi ní bá ti lè gbàṣẹ́ mọ́ ọ lọ́wọ́ ntọ́tọ́mọ̀ rẹ bá ríṣẹ́ lọ kúranù. ẹ̀yin tí a rówó robì tí a rówó rògógóró tí a rówó rago ràkúrà tí a rówó skul ọmọ san káà kí wọ́n lọ kí wọ́n lọ kí wọ́n lọ pààrọ̀ ayé yín jẹ́ wó. tí a máa kàyókù làbótó. wọ́n fà tọ́lí náà hùn. tó o bá ní tìjú ni kì í sobi ní o a máa ṣe nǹkan lọ́ọ̀dẹ̀ yóò wá máa yọ̀ ọ́ ń ta yòókà kiri aláyòókà ọ́ ta yòó débi tó máa rí ọmọ ojútùú rẹ̀ mọ́ ẹ máa gbọ́rọ̀ yín lẹ́nu wá bá yín sọ̀rọ̀ ẹ̀rí pa ní tìjú àwọn apọ̀mọ̀ rẹ jòkó pé nù yàrá àti bàbá rẹ ta ni kò jèrè ó ní mọ́mì mi ìgbà tí ó mọ̀ ọ́ ní bàbá bàbá òsì ó mọ̀ wàhálà tí yàrá ń ṣe. ẹ̀yin obìnrin ẹni náà sẹ́ẹ̀ni tìjú àbẹ́ẹ̀ ní ẹran kan yín ló ẹ bá tọ́ ọmọ ọkọ gidi ti bẹ́ẹ̀ tán bàbá ọmọ ló kù ẹ sáà mánéjì wọn ọkọ rọlẹ̀ ló kù àfi kó máa rìn bí ẹni tí ó ṣubú lójú títì gbàgẹ̀gbàgẹ̀ ẹ̀rọ àfakọ wèrè ṣẹ̀ṣẹ̀ mú òtí ìdélẹ̀ kò sì fowó ọbẹ̀ ẹlẹ̀ ìyàwó alẹ́ jẹ́ alájẹgúnrùn gbogbo yín lèsìn ìyàwó yín tọjà nínú twelve òru ẹ̀ lé bú mọ́ torí pé ẹ̀ fowó ọbẹ̀ ẹlẹ̀ níbi ilé àlè náà ní ti ń rówó. ọkùnrin gidi èpè kí ló ń ṣe di six lọ́jà ọkùnrin tó wà responsible ni ìyàwó rẹ̀ bá dé one thirty alẹ́ ọ̀ọ́ lé gbin nítorí pé abẹ́ rẹ̀ ní tàtí fi ń bọ̀ o kọ́rọ̀ tó má lè ìyàwó rẹ̀ tó tó ń dọ̀bálẹ̀ kì í ẹkú tọ́jú wa o ẹkú tọ́jú wa ẹkú ẹkú tọ́jú wa. ìgbà tó fílẹ̀ ní ètò wọlé. kí ló dé tẹ̀ ń wojú ara yín àásọ yòókù délẹ̀ ẹ̀dá gbọ́dọ̀ lè kọ́ra rẹ lé bí ìtìjú ẹnikẹ́ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ò dáhùn ẹlẹ́ẹ̀kejì wọ́tẹ́sìkì yàtọ̀ nẹ́fṣibìlì ìbáàdà fún ẹ̀mí rẹ mọ́ pẹ̀lú kọ́ lé lẹ́sìn ẹni tí ò bá lẹ́sìn yóò ṣẹ̀sìn. yóò ṣẹ̀sìn ah, ọ̀pọ̀ oríire. ẹ̀yin ìyá ilẹ̀ ń joyè nílé ẹlẹ́sìn àmì joyè nílé Òṣùgbò ẹ dákun ẹ̀yin obìnrin tẹ́ ẹ joyè yìí ẹ tún lọ purify ẹ̀mí yín tẹ bá lágídí tẹ máa ń jà ládùúgbò tẹ́lẹ̀ ẹ ti joyè ẹ̀sìn ẹ lọ rí mọ́lẹ̀ báyìí bá dun ọkọ yín nú tẹ́lẹ̀ ẹ ti joyè ẹ̀sìn ẹ má kó wọná ẹ má jọkọ yín mọ yín mú pé talẹ́ fi joyè obìnrin ìbànújẹ́ wọn kàn fún níborí ni kò sọmọ àlìjẹ́ náà ó ti ṣe tiẹ̀ ó kẹ̀yìn pẹ̀lú ọlọ́run ẹ lọ tún lé yín ṣe. àwọn obìnrin náà dá màá ni torí àìmọ ẹni tí a fi joyè tí òun wà mẹ́sìn òun ló para àdúgbò jẹ tán kó tó dá ṣùgbọ́n àyò ti yanjú ọmọ rẹ̀ yóò wá ní àjíire ah, bí òsì lóní kan mọ́ jíire ńjọ náà ó yanjú wọn sọ ọ́ dẹ lórí burúkú àwọn òmẹ ni ó lájẹ lójú agbo yìí o àmọ́ ẹ lọ kọ́ lẹ̀ ìyá rẹ tí ò kọ́ lé kù fún ọkọ máa gbé tó wá fi ẹyẹ lẹ̀ ikú tó pa ìyá rẹ ni ó pa ọ́ ìyá tó fún ọ lẹ́yìn ìgbà tí ó fi kú sọ pé bá yàgbẹ́ fi rárá ni wọn náà tọ̀ ọ́ gbèmù. Allahu Akbar. gbogbo yín lẹ ti lóògùn tẹ ti kápá ọkọ yín bẹ́ẹ̀ ké wẹ ọkọ ọmọ ẹgbọn lọ ìdẹ kò sínú orí ibú ọmọ yín ló fẹrù yín. sọ̀rọ̀ ń ya ni ó ń ya lọ ẹ kó máa ya lọ. Ah. wọ́n là kọ́dí kàrọ́mù náà bani Adam. jẹ́mọ́ ẹ̀ ní kí tún ni ẹ̀ dá àmọ́ iná dọ̀ Sheikh Abdul Rasheed al-Imam imam jikan imam imam ọmọ imam alikiyaru bunu akiyar ẹni ẹ̀sà ọmọ àwọn ẹni ẹ̀sà ọmọ imam imam imam imam imam imam imam imam. aba kuramahu àwọn bala abare. rẹ alápọ̀lẹ̀ yàn ni ẹ ní bí ọ̀fà ṣe tó àwọn anagbẹ́ karamallahu wajhahu ìran wa ni ò sẹ́bọ̀ rí mali làwa ti wá di Borno láti wá ní Ọ̀yọ́ Ọ̀yọ́ ọlẹ́ náà bàbá àti aláàfin Ṣàngó ní ẹjọ́ sì gbà. náà. ولقد كرمنا بني آدم ẹni bá yóò bá ẹni yóò ní sọfọ wà má àrùfáàtì kọ́dírì nọ́ọ̀sì lára kéèyàn pọn rẹ̀ lẹ́ni kọ́ mọ̀ di wọn ara rẹ̀ kọ́ mọ̀ nǹkan tó ọlẹ́sẹ̀ mọ́ tó ọ̀fi ní tẹ́ copyright mo ti lágbájá ṣe lèmi ó ṣe ọ́ kàbùkù ọ̀ nínú yìí mọ́. ṣẹ́gbọ́dọ̀dọ̀ ọ̀rọ̀ mọ̀ wọn ara yìí tẹ́ o ẹ lọ mọ̀ wọn ara yín o ẹ fẹ́ súnmọ́ lọ́lé ọkọ kò sì mórí kẹgbà ọ̀lù wa ẹ ṣé wájú ta yín kẹ́ máa lọ ẹ wá ní àgbà ọ̀lù yàrá náà fún ìjà àgbà ọ̀lù ni o ẹgbà ọ̀lù àkọ́bí ló sàn nù gbèsè tó bá dẹ́gbà. èèyàn máa dúró níbi tó bá mọ ni ìkómọ mi ẹkẹpà fún àlásùbà ìgbà òpapọ̀ ó ní pẹ̀lẹ́gbẹ́ pẹ̀lẹ́gbẹ́ níjọ́ tí wọ́n bá sìn ọ́ lówó ìlúbọ́ lọ tẹ̀ ọmọ náà máa ní àsáhùn ilẹ̀ fi kó mi ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ bàbá dàgbà lálùbáríkà ṣe àtúnlẹ̀wí mi. wọn yàn mọ ara wọn mọ o Sheikh Abdulrasheed al imam imam dikan imam ọmọ imam ó mọ̀ wọn rẹ̀ lórí rírì yìí kọ́ tí o bá mọ̀ wọn ara ni wọn kọmíṣàn ọkùn tí o bá kẹ́ lómi tó bá pa àtàlù náírà lébẹ̀ ẹja ó pọ̀ ju oúnjẹ lọ òkèlè kẹjà kan ni ẹ máa bí pé kí n bàbá rẹ ṣe yọrí tàn jẹrú èyí wọn kọmíṣàn ọkùn ẹnu làárọ̀ a máa yé fi lẹ́nu bí ìṣẹ́gbó pẹ̀lú ẹja tí wọ́n wà lórí iná ìyún máa jó létè. ó wá ó sùn ó lóun fẹ́ di ooru ọmọ wọn rẹ lọ fi ré yìí ṣe gbogbo ohun téèyàn fi ṣe bíi kò tó sùn hòtẹ́ẹ̀lì lóṣù kan five thousand ten tọ́ọ̀mù san two hundred mọ́júmọ́ tọ́ọ̀sì abẹ́ sí èsì ndíwò rẹ̀ bá jóná tẹ wọ́n lè ọjà ọ̀pọ̀ àṣẹ ṣe àárọ̀ nù. wọ́n lè ní táìmù ni wọ́n fún ẹjọ́ owó yìí ti jóná tẹ sàlámà lẹ́kọ̀ọ́ àsáwọn èèyàn mọ̀ wọn ara wọn náà fi ń tẹ́ ẹlòmíín bẹ ó wà lọ gbàrin mọ́tò ọkọ̀ tí òun máa fi nájà tí òun máa fi pawó ọwọ́ agbárin rẹ̀ níjọ́ lọ́tọ̀ sáfíìsì gbèsè tán ẹ̀ẹ̀kan tó gbé lórí táyà méjì ló kọ́ fọ́ lọ́kọ̀ tí ìfi pawó torí ọlọ́tà rán ń tẹ́ torí obìnrin náà nípa. àwọn sísọ wọn lọ mú un hmm. lọ́nà òǹdó rẹ̀ ẹ̀gbọ́n wa níbi ọkọ̀ lásán wọ́n tó wá lù ú. wàá ìfúnlò òdòdè ìmáàmù mi ẹjẹ́ aṣọ àlà o àlà ọkọ lọ́ìdẹ̀ òní kó mójútó kíyàwó àtọmọ wà pa àlà obìnrin ni kó tọ́jú ọkọ ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ tọ́jú ilé mọ́ tẹ̀ nájà ayé ká òfò lọ́jà ayé àlùbáríkà ni ẹ rà níjọ́ tó ti ń kọ́ yìí síta tó ń dáná fọkọ rẹ̀ ń ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ ń jẹ lóríta ẹ lè máa dáná nínú sọ tọkọ máa jẹ níbẹ̀ òun wa kọ́ yìí ta ọkọ tí ò tọkọ ìyàwó mi ò dáná ṣọ́ọ̀bù kó yà máa jẹ èmi ò jẹ ń jẹ oríta ọlọ́mọ jẹ ṣòfò àbọ̀ ọkùnrin. òun náà wà lọ bọ́ ìyàwó rẹ̀ nẹ́jú sójú ẹni fi fọ́ báyàwó rẹ̀ ń dì sọ́wọ́ yá wọ́n ní mo rí ọ o ìyàwó lórí yín ò pé ṣé ń tọ́ wá wò lọ́bọ̀ wá jẹ sẹ́mu àwìn. ولقد كرمنا بني آدم bí ìbá sọrí ibú jàmá wọn máa fọ́ tọ́yàwó èèyàn láyà lójú rẹ ọkọ wa tu ẹsẹ̀ jọ wọ́n ti ra bọ́ọ̀lì àtẹ̀pá fún bọ́ọ̀lì mẹ́fà ó wá ká ẹsẹ̀ kò ìyàwó ń yàn ọkọ ń jẹ bọ̀ọ̀lì ọkọ òfolókálẹ̀ ra wọn o ní bọ́ọ̀lì ìyà. wàlàkọ́dì kàrọ́mùnà bani adam. jẹ́mọ́ ẹ̀ ní náà ẹ̀ sì dá mi lóhùn mọ́. wọ́n tàwọn àdúgbò kéèyàn onítẹ̀ríba abdulrasheed alimam onítẹ̀ríba bí mo ṣe dé ó wá sáré lọ dúró mo sáré pàdé ọkọ mi kò wá wọ agbádá onítọ̀ wá wọ agbádá níjókòó lọ wọ agbádá ah ó nígbà mo ti wọ agbádá ah lọ wọ agbádá gbogbo ẹ̀dá tó bá fi ayé tiẹ̀ pa ayé ẹlòmíì rẹ̀ ayé rẹ̀ ò ní kalẹ̀ fún ìwọ lọ ń sin nǹkan wọ agbádá kódà máa wí láwà ní látòní máa wí láwà ní ah ọmọ ọmọ wọn ni ọkọ lè wọn orí ò lè ro ọ. ọrùn òrè lè gbọ̀n bàbá ńlá rẹ ní ìwé bẹ́ẹ̀ bá gọdẹ ọkẹ́ bó pàdé wa oògùn tó bá là ní òdòdó tí ó gbé lọ. gbàgbé ẹ gbàgbé rẹ bẹ́ẹ̀ kan wọ́n ń tiẹ̀ lókun tó ń tẹ́lẹ́gbá káàkiri ọmọdé yọjú sí mẹ́ẹ̀. Bolo wije. Wala kadi karomuna bani Adama. Ẹ̀yin ọ̀fẹ́ wa nílùú yìí, mo ti sọ fún yín, mo ní ẹsí tèmi mọ́ tiẹ̀. Àkọlé tẹ́ fún mi ni ẹ máa fún. Ambassadọ̀ mi nílẹ̀ inú. Bẹ́ẹ̀ni. bó o lọ wí. wàlá kọ́dí kàrọ́mù náà bani adam. wọ́n fàmọ́ wọ́tẹ̀kìrìmù ìnsán ní àkì káwá pọ́nra wálé ibi tó ti dákẹ́ nù ẹni bíi kíni ẹ̀ dẹ́mu ló ń dáadáa ẹ̀tìrọ́fù bìlì fọ́dìlì kámọ́ ọláfọlọ́lá. kámọ́ ọláfọlọ́lá. ẹ̀yin ìyàwó ẹ̀ mọ́ ni mo tún fẹ́ yà lù yín ẹni bíi kíni. bíi kíni kódà bọ́kọ rẹ ò ju agolo àṣà lọ pọ́nlé tó bá níta bàbá wa kàrámà rẹ̀ hmm. ọba àdé yàrá kọ́ sanjẹ ọkọ rẹ wa ń pè é má sọ̀rọ̀ náà èèyàn wa nù ayé rẹ ti bàjẹ́ báwọn bí ibà ṣe yẹn ní kí ọmọ lẹ̀ ọkọ rẹ tọ̀ lé kúnlẹ̀ fún fẹ̀yìn rẹ balẹ̀ ní kọ̀rọ̀ hmm. nínú ọkùnrin àtẹ̀yìn rẹ olówó lójú olókun òsì tí ò lè fi kalẹ̀ wọ́n sì fẹ̀yìn rẹ gborin bẹ́ẹ̀ di ọ̀sùnkún. wọn ò dá mọ́ o kámọ láfọkọ ẹni lára wàhálà tó wà láyé lónìí ẹyin obìnrin ń ọmọ sí bàbá rẹ ẹjọ́ ọmọ yóò bàbá wọn bàbá rẹ̀ iṣẹ́ èèyàn bàbá rẹ̀ iṣẹ́ èèyàn ọmọ náà wà ń ta láyà dádì àjọ kò sínú ní jèrè ló tí ń jẹ́ sọ ibi tí ò dá lára ọkọ wa fọ́mọ. tó o bá ti lè sọ bí tí ò da lára ọkọ rẹ fọmọ rẹ dìlítì ẹ kùnà ọmọ tó jèrè torí bàbá rẹ ò ní wo pẹ̀lú kó sórí rẹ. káàrin ọmọ tó ya wèrè ya wọn ló kó bá wọn wọ́n ti kùn sọmọ létí ọmọ náà wà ń fún pọ̀npọ̀ sí bàbá rẹ lọ́ọ̀dẹ̀ yẹ mọ̀ kí ni wọ́n mọ̀ lẹ́yìn kọ́ sẹ́rú àbúrò rẹ. ìwọ ọmọ tó fẹ́ gbìjà ìyá rẹ tó ń ṣe bí wèrè sẹ́yà rẹ rojọ́ tó ṣe tí ò da. tó jẹ́wọ́ pé ìyá rẹ agboolé tí bàbá rẹ mú mọ́ra tí ó sọ̀rọ̀ àbí wọn yọ lábẹ́ ọkùnrin tí ń lu wọlé. ẹ̀yin obìnrin wa ń ranjú mọ́kọ yí pé ń ṣe sí náà sẹ́yìn náà ní páàsì ni ṣé wọ́n fẹ́ rí ládùúgbò ni kò sẹ́ni tí ò ní páàsì tí a bá tú fóònù rẹ dáadáa wọ́n rẹ̀ ń tí ò tọkọ̀ rẹ tó ti yanjú rẹ rí. ولقد كرمنا بني آدم jẹmọ àná ti lọ ti lọ bẹ́ẹ̀ bá lóun tẹ àná kalẹ̀ lónìí yóò bọ̀ lára jẹ ìwọ ọkùnrin tó wá wojú wá ṣe ìyàwó rẹ̀ ọrí kó tó fẹ́ ṣùgbọ́n àmọ́ ní bòsìkẹ ẹni tó wọ wáńjọ kan tó kì mọ́lẹ̀ tó sì la ara kalẹ̀ fún ọjọ́ kan ibi tó bá yé jẹ́ nílò rí ọmọ mánéjì lé ní tó bá ti ra alé tí ẹ ti lò rí yá lọ tó kù wọ́n ka òfin tuntun náà. a ó tún lékún lọ́sọ̀ di tuntun. sọ̀ngbọ́ bàbá bọ́ọ̀lì. Wàhámálínà òfìlè bárùwé. Kéèyàn náà òkú lọmọ lára ọkùnrin inú obìnrin yóò ti dàlàyé gbogbo ayé obìnrin lẹ́gbin bọ́ọ̀sùn ma kó tó lóyún ẹ̀gbin ìwọ níbi ìgàngó yìí bọ́ bá gún èèyàn mọ́lẹ̀ bí abẹ́rẹ́ la rọ́mọ gún tọ̀ àtẹnitì ìfọ̀rọ̀ náà yóò fẹ́ kíìsì omi ìyàwó ìyá sẹ́mi pé sèntọ́sì ọ̀dìdé ẹnu ló búlò bí sanẹ́sẹ̀ ọkọ̀ yìí ẹlẹ́nu pàṣípọ̀ṣípọ̀ ọkùnrin yóò sí abíyá báyìí rògbòtọ́ ẹlẹ́tì ló sí ni. ìyàwó ló dáná sá akú ọrọ ọmọ ṣe tó ń ṣe yíyà sẹ́mi ó tó tí onísọ̀kalẹ̀ bọ̀rọ̀ ẹ̀ka ò tóbi bí ó bá ṣe bí wèrè bí ṣe kò yẹ mi ò ayé rẹ̀ wọ̀wọ́. inú obìnrin wa ń dùn ó ń wà òun tí mo di táwọn wò mí kọrọ mi. nígbà tí kòrókòdà na wọ ni. wàlàkọ́dí kàrọ́mù náà. jọ̀wọ́ kí láyé ṣe rábà náà ìtọ́ olùhùnkù ká máa fúnra wa ní ìwọ̀ ẹni bíi kí tó ni ká fún ọmọ wa ní ìwọ̀ ẹ̀dá tó bá ọ̀tí ọmọ rẹ láàárọ̀ ọmọ rẹ bànújẹ́ lálẹ́ ọ̀fi jẹ búrẹ́dì lọ́ǹkì tán ọmọ rẹ sì pé tì ọ́ kò sí pé ẹ jẹ́ àmọ́ra yín lọ ní fi mú àkà ní mú bí ọ̀wọ́ ta àkọ́bí ní ẹjẹ́ á máa lọ ẹ̀yìn ò tí ì dàgbà ni ó dájú nínú yìí ṣe bàbá ẹranko ni ẹ̀yin lè mọ wèrè àti à ń ṣe ayé wá àṣìbá àtọ̀ wọ́n ṣe bàbá bá tò. dádì ó jẹ tán oníròyìn máa ọlọ́jú kòkòrò yá rẹ lọ́jọ́ ọ̀wá ni fọmọ rẹ níwọ̀ kẹjọ kẹjọ tọ́ ọ bọwọ́ kínú ọmọ rẹ ó dùn. kọ́tò ní ní kò sáré pàdé rẹ ọmọ rẹ hàn olóde kẹjú lọ yàrá àyà wọn ibi tí wọn ti jèrè wọn wọn ò dá mọ o. àṣé ìwọ tá a ọmọ ìwọ òbí ìwọ ìyàwó ìwọ ọkọ jẹ́ àlùkò wà mọ́ tẹ̀yìn ọkùnrin capitalize lé lórí wọn ó lè mú ìwọ náà ọkọ lọ lórí aya rárá obìnrin náà ní ìwọ tó yẹ ká fún obìnrin ìṣẹ́rù wọn ní ká treat wọn dáadáa tíyàwó rẹ bá yarí mọ́ lọ́wọ́ ti la iná lẹ́nu ọmọ akí àṣàkẹ́ àbẹ̀rẹ̀ mo sì ọmọ bínú dákọ̀ mo bínú ẹ yóò padà dáa ṣé kọ́bọ̀dù tó lọ́ọ̀kan bí nǹkan fún ọmọ rẹ ó kàn án ọ jèrè ọmọ ìwọ láyé mi wọ dùnú mi ìgbà ló wá lọ mú kódó tí wọn fi ń tilẹ̀kùn lẹ́yìn òun wá na obìnrin bí ẹran bí ò bá lè na ọlọ́run náà padà nìkan bẹ lójú agbo ìrìn dàkọ rẹ nífi nà nítorí má jẹ wọn lójú rẹ mọ ọ̀rẹ́ nígbà tí ń rìn ájàfẹ ọsẹ ẹ máa tó ṣe ó fọyàwó ẹ létí lọ́nà yẹn jẹ ó kàrà pàù ló bá afọlọpàá mu ó ní kẹyìnbọn mo bá wọlé ẹ dáná. rose baba mo ò wú ní ẹyin mọ́ tó bá kọjá ní navy wọ́n bá ní kó fa etí rẹ̀ ní máa ń pọ́ táyà ọlọ́run tẹ̀ fi hàn pàápàá ni wọ́n ti nà kọjá kádàrá ló bá sùn títì ní nígbà yẹn bàbá de go go go go wọ́n kù síbi o ó wá dé lálẹ́ mo ní sọ̀rọ̀ pọ́lọ́ ń tu ọ̀lọ́ etí tó ń fún ìyàwó rẹ tí ò lè gbà ọ padà àwọn tí ò mọ̀ ọ́ rí ló gbà ọ àwọn agbọmọlù kílàngò wọ́n nà débi kò lè rìn wá rẹ́ǹtì ọ̀kadà wálé ní ẹja lẹ́bi àpò ẹ̀wà bó lọ wí dé. wọn lè kọ́ ní kàrọ̀ amúné. ó ń bẹ lójú agbo yìí o. àmọ́ sáwọn sojú gbé wọ̀ ni. wà á má ní náà ó fìlè bá rí wàlúbà jama ẹni náà àníbi àwọn ẹran ìyàwó rẹ lẹ́rù. ìgbẹ̀rù lọ́wọ́ bá ẹni ẹ̀jẹ̀ ń bá yín pé karama nìyẹn. níjọ́ kan náà mi fẹ́ jáde Aisha fẹ́ wọlé àwọn afọ àyàgbára wọn ṣẹ̀fọ́kùnrin ní wéètì Aisha wà very tiny èèyàn sọ̀rọ̀ ni kò lára ló bá ṣubú wọ́n sọ fún anabi pé ọsì gbé mi ṣubú anabi ní màmá àlọ́ gbé mi ṣubú kò wá mẹ́nu kó anabi wa da ọ́ délẹ̀ báyìí ó ní gùn mí lẹ́yìn wọ́n á ń gbé yípo nu yàrá ó wá yípo yàrá nígbà sẹ́fíǹtì ìgbà tí àyíṣà wa rẹ́rìn ó ní mọ̀ kí mo rí ìyọnu ọlọ́run báyìí ẹ̀yin tí ẹ̀ wá yọnu ìyàwó yín ẹ̀ sọ àpò ìyàkọ́ kí lẹ gbé fómi kẹ́tùmọ̀ ẹ̀ náà. bí se ṣe mọ lónìí náà èmi lè rí gbọ́yé ká ara wa bọ́lọ̀ ti pọ́n alé ká lé wa lé ọmọ wa lé tọ́ ọmọ ọmọ ọlọ́mọ ni ó fún ọ lówó káyọ̀ ọjọ́ alẹ́ rẹ̀ ọ́ jẹ ẹ̀gbìn ọmọ rẹ̀ ń sa pépà lórí àtàn ń sa wíbarò ká inú rẹ̀ wá ń dùn àwọn oníkékeré ọmọ lójú àánú kò béèrè owó oúnjẹ mọ́ tó bá yá kò ní ka lẹ́nu yóò dolè ajé olúwa mi kọ́ ọmọ sápò káàkiri àtàn ẹ panu kẹbi tọ ọmọ kẹni bá jèrè lọ́jọ́ alẹ́ kò tí ì sógi bẹ́ẹ̀ tọmọ rẹ ò tí ì yàn yóò fọmọ ọlọmọ sọmọ. máa fi lè hayati bàkọ́. máa fi lè hayati bàkọ́. bàbá àdínní ẹ jáde.